wọ́n máa sọ pé náà kàlẹ́ àṣírí ìtàbí hmm. ń ṣe mọ̀híbà ń bẹ ìtàbí ń ṣe fìràkù ń bẹ ìtàbí ń ṣe kátàlí ń bẹ ìtàbí ń ṣe oògùn owó ń bẹ gbogbo eléyìí náà ṣe lílo Kùránù láwàá pé. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه أدعوك بفهم الله مطر الصلاة فوق النبي ومحمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ abẹ́lúwa kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn ọgbà wa tí àwọn gbọ́ mi tí à ń rí mi kí wa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu nam ọ̀rọ̀ nípa ìlú Ìlọrin náà ni mò ń sọ eléyìí ni abala ẹlẹ́ẹ̀kẹfà ọ̀rọ̀ tí mo fẹ́ jẹ́ kí a sọ ní ẹni tí mo fẹ́ gbéyẹ̀wò òun náà ni ọ̀rọ̀ nípa nǹkan kan tí ó gbajúmọ̀ nílọrin tó ṣe pé gbogbo ẹni tó bá ń jẹ́ ọmọ ilé alfa nílọrin so yóò mọ nǹkan tí mò ń sọ yìí kódà àwọn tí wọ́n sọ ọmọ ilé alfa náà àwọn náà wọ́n mà wọ́n mà àmọ́ àwọn ọmọ ilé alfa àwọn ni wọ́n sábà máa mọ nǹkan yìí jù torí ara tí wọ́n fi ń jẹ́ alfa nílọrin nù òun náà ni wọ́n ń pè ní nankali wọn náà máa ń pè ní àṣírí àṣírí ṣẹ́ni tán bá wá kó papọ̀ tán wọn náà máa ń pè ní kùndì kùndì so wọn náà ń pè ní kùndì kódà wọn náà tún máa ń pè ní àwọn wọn ní wọn tán bá ní ọfẹ satia ọfẹ satira àwọn ará west náà máa ń sọ bẹ́ẹ̀ ntàn darí sí ntàn rìfẹ́ sínú ntàn sọnù so ṣé wàá rí nankali yìí àṣírí yìí àwọn kùndí tá à ń sọ yìí èèyàn gbọ́dọ̀ mà kójú èèyàn là kọ́ mọ ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọba torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àbí kí n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ ọmọ Ìlọrin àwọn ni à ń ṣe àwọn nǹkan yìí yìí so látọwọ́ máa ṣe fáàrí pé Quran Quran náà la fi ń ṣe kódà lónìí àwọn èèyàn tó ń sọ pé mm, mm, ẹ lo kòránù yín nìkan mọ́ sọ ẹlòmíì yi á rí gbọ́yé pé a jẹ́ pé oògùn òun ni ọ̀dà àmọ́ kòránù lílò ọ̀dà so àmọ́ àkíyèsí mo fẹ́ pè ní pé ọ̀ọ̀kan lè mọ́ lo kòránù bó ṣe wù ọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn náà yìí àwọn àṣírí yìí wọ́n ṣe kòránù bó ṣe ni o pé pé kódà tí èèyàn bá rọra èèyàn dẹ lẹ́bọ ò ní yàtọ̀ sí àwọn tí wọ́n ń jó rí nǹkan tó ń jó nǹkan tó fi ń ṣoògùn tẹ́ ń pè lẹ́bọ òun kò ní yàtọ̀ kí èèyàn bá ní àkíyèsí àkíyèsí mo fẹ́ pè wá sí gangan nìyẹn so tá a bá ń sọ pé ìfi Qur'an ṣe ìwòsàn wàláhì nǹkan tí ọlọ́run ọba fi rán anabi sallallahu alayhi wa sallam ni anabi sì lò àwọn sàhábà sì lò olúwa bá ní inú Qur'an. أعوذ بالله من الشيطان الرجيم الله باسك وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة قلوا باني أولا سوكالي فوى النبي نينو القرآن الصوصين القرآن بين القرآن ما هو شفاء نكتون جيوسا بين القرآن ورحمة إكه orí ọlọ́run bẹ́ẹ̀ nínú wa للمؤمنين، lil mu'minin ìkẹ́fún ẹni tó bá jẹ́ mùmìnì wala yazidu zalimina illa khasara àwọn gbẹ̀yìn tó bá ti jẹ́ alábòsí nǹkan kan ò ní lékún fún wọn òfò ni wọ́n máa ṣe lára Qur'an kọ́lọ̀ kọ́ máa jẹ́ ká wò ṣòfò àwọn èèyàn ń ṣòfò látara kí wọ́n fẹ́ lo Qur'an pé a fẹ́ fi Qur'an ṣe ìwòsàn a Qur'an bí abùkátà so torí pé kí ni wọ́n kù níbi ìlànà tí anabi sallallahu alayhi wa sallam tó là kalẹ̀ wọ́n lo àwọn ìlànà tó ṣe pé n ò lè sọ pé ibi báyìí gẹ́gẹ́ ló ti wá tòun náà ń pè ní nankali nankali ẹni pé n tán nà kọ́là wọ́n nà kọ́là wọ́n nà láti ibì kan wọ́n múvù ẹ̀ kan láti ibì kan wọ́n transfer rẹ̀ síbì kan láti ibì kan wọ́n transfer rẹ̀ síbì kan ìtumọ̀ tí ń jẹ́ nankali nù ní èdè so eléyìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń ṣe jálàbí tó yẹ pé iṣẹ́ táwọn ẹlẹ́bọ ń ṣe tán sí nídìí ẹbọ ń wọn àláwọn ń fi àyà kùránù ṣe láà kùránù kì í ṣe idán ṣe ẹni bá ṣe ń lo Qur'an anabi sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ yékéyéké fún wa náà ni ummuna Aisha radiyallahu anha oníkàlẹ̀ nàbí sallallahu alaihi wasallam idha marida alahu qara alayhi mu'awwidhatayni wa nafatha aw kama qala sallallahu aw kama qala sallallahu alaihi wasallam ummuna Aisha ó ní anabi sallallahu alaihi wasallam ń dọ́bà rẹ̀ nìkankan lé àwọn inú àwọn ará ilé anabi anabi ó ka mu'awwidhatin kul a'udhu bi rabbil falaq kúlọ̀ ọ̀sùn rẹ̀ bí nas ànábì ó kà fún tó bá ti kà á sílẹ̀ tán yóò wá sí náfàtà ẹni pé yóò wá tutọ́ tó lẹ́mẹ̀ta yóò fi pa ẹnìyẹn la so ọlọ́run sì fún ẹnìyẹn ní ìwòsàn so ìlànà tá à ń gbà lo alukóránù nìyẹn kódà bá ṣe pé kúlọ̀ ọ̀mọ̀ awùzàtì náà yẹn kùrìsì yìí náà ni ẹni pé Allahu la ilaha illa wal hayyul qayyum so bẹ́ẹ̀ ṣe lò náà nù tó bá ṣe pé fatiha náà ni suratul fatiha bẹ́ẹ̀ ṣe kàá náà nìyẹn irú ẹ̀ ni àwọn tí wọ́n jáde lọ pẹ̀lú anabi sọ̀lá tán jáde lọ tánabi rán wọn níṣẹ́ tó ní pé àwọn rí ẹnìkan tí ejò sàn wọn á ní kán bá wọn tọ́jú rẹ̀ wọ́n sì ka suratul fatiha wọ́n sì fi ṣèwòsàn fún ẹnìyẹn ọlọ́run sì ló ń sábàbí so eléyìí ni ọ̀nà tánabi gbà kọ́ àwọn èèyàn bá ń sin lo ayal so tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ẹni tó ya wèrè tẹ́lẹ̀ rẹ̀ yí Allahu Akbar sọ̀hábà yẹn ló ń bọ̀ wá wọ́n sì pè wọ́n pé sọ lè rí nǹkan kan ṣe sí i ló ń sì ka Suratul Fatiha àfọ́n tó ń bá ń lọ láàárọ̀ wọn ka Suratul Fatiha àtọ́ ń bá mọ́rọ̀ lè wọ́n ka Fatiha àwọn fọwọ́ lé lórí jọ́kejì jọ́kẹta ló ń sì wò lóní sábà bí ara rẹ̀ yá ìlànà tá nàbí kọ́ wa lélẹ̀ yìí. àmọ́ wa sọ pé tọ̀ a lu Qur'an tí àwọn yẹn máa fi torí táwọn sọ pé náà ń kàlẹ́ àṣírí hmm, èyí tó fi ń ṣe mọ̀híbà ń bẹ́ẹ̀ ita fi ń ṣe fìràkù ń bẹ ìtàn fi ń ṣe kátàlí ń bẹ ìtàn fi ń ṣe oògùn owó ń bẹ gbogbo eléyìí náà ṣe lílo Kùránù láwà pé ẹ jẹ́ kí n mú lẹ́yìn kọ̀ọ̀kan tábà ní ìtàn fi ń ṣe mọ̀híbà bóyá alákùn àni ẹ̀ mọ́yà Kùránù wọ́n lè ní ẹ lọ lè mú wàlẹ̀kọ́yìtù àìlẹ́yìká mọ̀hábàtà minni àbíkà mú wàlẹ̀kọ́dẹ̀ hàmẹ́tìbìyí so wọn wà ní ṣe àwọn mímu tí ń bẹ́ńbẹ́ yẹn ẹ wàá fẹ́ lójú gbogbo tó bá ti mọ nǹkan tí ń sọ yìí wàláhì ordinary tó bá ti gbọ́ pé ọmọdé mi ní sọ̀rọ̀ yìí ó a ni so wọn wà ní wàhálà kọ́dọ̀ àmọ́tìbí yìí wàá mọ̀ bíyà wọn wà ní ẹ̀hán wọn ní ẹ̀hán sínú wàhálà àbí kẹ́ ẹ̀hán sínú pépà àkọ́kọ́ question ló wá hàn sínú pépà èmi ò rí tó bẹ́ẹ̀ fi ṣe wòsàn níjó lànàbí fẹ́ lo alukoran tó wá hàn sínú wàhálà èmi ò rí so ẹni tó bá rí ó lè mú wá kó fi ṣe mí láǹfààní so èyí tó súnmọ́ jù náà ni pé kò sí ànábì ò ṣe torí tánàbí bá ṣe á ti rí a sì rí lọ́dọ̀ àwọn sàhábà ànábì sallallahu alaihi wasallam so wọ́n tọ́ bá wá hàn wọ́n lọ́kọ́ dà mẹ́tìbì yìí wà á mẹ́bì áhùn tó bá bomi mu lójú ọ wàá dà níyàn sí i pé lágbájá sẹ́ni lábẹ́ mọ̀híbà yìí náà ni kálí kálí màjínúnù à ń bẹ̀rẹ̀ lóńdó ti yọ abẹ́rẹ́ náà ni nìdá ló ti yọ so inú bíránṣì mọ̀híbà ni so wọn àni tó bá wá hàn tán báyìí ó wàá wí tó bá wá wí wọn lè ní ó tún fi ewé òmísìmísìn ó tún lọ ó dà sí lójú tó bá dà sí lójú ẹ̀dá kan sáà nàbì ló ní ewé òmísìmísìn ẹ wo bá ṣe mú alukoran tí wọ́n ń dà pọ̀ mọ́ ìlànà àwọn ẹlẹ́bọ àlàyé tí mo fẹ́ ṣe gangan nìyẹn pé ìlà ara ọ̀nà táwọn èèyàn ń gbà ṣẹbọ tí wọ́n mọ̀ tí wọ́n sì máa ń ṣe yànga ipe kùránù là ń lò tí ẹ̀rí pé àwọn ẹlẹ́bọ ń challenge wọn pé ẹ má lo kíní àwọn ọmọ ẹ má lo kíní àwọn ọmọ ẹlòmínà wà ní ọ̀kẹ́ ẹ̀yin náà ń kàlí òun lápadà sí má padà sí dìnnà ń kàlí náà torí tó wà ní dìnnà ń kàlí náà ní ń ṣàlàyé fún wọn yìí má padà sídìí rẹ̀ má padà sídìí rẹ̀ kàtà sí di bá nàbí ṣe ń lo kur'anu gangan wàláhì ó sì rọrùn ó rọrùn so lápèjúwe nìsín tó bá wá hàn kíní yẹn tán tán bu ìwé òmísìmísì rún sí wọn kó kọ ọkùnrin àti obìnrin tán fẹ́ kẹfẹ fẹ́ràn ara wọn hun àbíyàn méjì náà ni fẹ́ kẹfẹ fẹ́ràn ara wọn wọn àkókò wọn wọn kọjú ara wọn síra wọn tó bá kọjú ara wọn síra wọn yẹn wọn adúrò mísìmísì wọn àwe tó bá wé wọn kódà kótó tó wé wọn lé ní ẹ lọ lè mú ọ̀ra ọ̀rẹ́ ewúrẹ́ ẹ fi ra lójú tẹ bá wá ṣe tẹ bá wọn kẹ wá wé lówù funfun tẹ́bá wí tákìrá lérí mọ́ inú àrò ẹ̀dàkùn ṣé kòránù lẹ lòun kòránù kọ́ lẹ lòun o wàláhì ìdánìyẹun ìdánìyẹun so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ju ti mọ̀ yíba ṣe lọ́nu so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nìdá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kálímẹ̀jì nínú nítorí kálímẹ̀jì nínú pé ni obìnrin yẹn mọ̀ á sí bí wèrè ẹni tí wọ́n ti ṣe nǹkan yẹn sí yóò nífẹ̀ẹ́ ọkùnrin yẹn bí wọ́n ti ṣe bí wèrè torí pé kí ni àlejànú tẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ torí wa ti yí kó ni ti kó ti kó ni ti Qur'an bùlẹ̀ ti rọ́ mísìmísì bùlẹ̀ ti rọ́ra ewúrẹ́ àbọ̀ra àgbò bùlẹ̀ rí so kọ́ra ìwọ tó lè má jẹ́ pé ordinary tàdá lásán ó fi hàn lé ní bóyá jẹ́ kíní kan ó fi hàn án sọdá sí Qur'an náà lẹ́ ń lòun sí náà ń kàlí náà nù sẹ́rí pé yìí wọ́n yàtọ̀ sẹ́bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níta bá ní pé wọ́n fẹ́ fi ràákù wọ́n fẹ́ fi Qur'anu ṣe fi ràákù wọ́n fi Qur'anu ṣe fi ràákù ìpè ìtumọ̀ fi ràákù nípa afẹ́kẹ́yàn méjì ọjà kàmá rẹ̀ máa bóyá ọkùnrin àtobìnrin ni bóyá ọ̀rẹ́ àtọ̀rẹ́ kan ni bóyá ọ̀gá àtọmọṣẹ́ kan tó fẹ́ràn ara wọn ni wọn àní ẹ̀rí gbogbo àwọn kìnìún yìí náà làwọn ní tọ́ba láwọn ń ṣe jálà bí ìlànà tó máa ń gbára lé nìyí ẹ wo tí mo yí bàtà ọkọ tí mo wí wọn o ewu tí mẹ́ńbẹ́ nípa ànábì ní iná rúkọ wàtàmá ìmá wàtíwálá ṣìrìkùn ànábì ní kẹ́mọ́ lọ́lẹ́ sóògùnfẹ́ àtúwálá ògùnfẹ́ so ẹni tó bá fẹ́ kí èèyàn tí èèyàn kan fẹ́ èèyàn kan bẹ bóyá yàwó rẹ bóyá ọkọ tó fẹ́ kọ́ fẹ́ ọ ni kò fẹ́ràn rẹ mọ́ bẹ́ẹ̀ lọ́run lásán ni kí ọlọ́run fìfẹ́ mi sẹ́mi rẹ wàláhì yí ọ̀nà tó dáa jù náà òun kírun bẹ́ẹ̀ lọ́run kọ́ lọ́run kò fìfẹ́ mi sẹ́mi rẹ ẹni yóò fẹ́ fẹ́ràn mi ọlọ́run fẹ́ mi sẹ́mi rẹ wọn náà wá tún ìwà rẹ ṣe máa ṣe dáadáa sẹ́ni ọ̀hún sọ ní bá ṣe dáadáa sí ẹni wọn da so ọ̀rọ̀ ẹlẹ́kejì òun ni kí bóyá wọn bá náà fẹ́ ṣe fìrákù fìrákù yẹn wọn lè lọ lè wá mú àyà Kùránì wal fariqati farqa àbí kẹlọ lè wá tàbátì yàdá tàbátì yàdá wallahi gbogbo nǹkan tí mo mọ̀ ní nǹkan tí mo ń sọ yìí alhamdulillah pẹ̀lú sunna pẹ̀lú sàlàfíà dúpẹ́ fọlọ́wọ́n so ẹ wàá mú tẹ́wá wá hàn wọ́n lè ní farikọ́ àti farikọ́ yẹn àbí tàbátì yẹn wọ́n lè lérò wá bàtà bàtà eré àtàn la ilaha illallah tẹ́bá wá hàn sí abẹ́ rẹ̀ so tẹ́bá wá hàn tán so ẹ wà ó ní bẹ́ẹ̀ ṣe ṣe ẹ̀rí tàbátì àdánà lẹ́hìn ọ̀yà kùránù náà ní o tẹ́bá ń ṣe tẹ́bá ń ṣe lọ́wọ́ báyìí ẹsẹ̀kẹsẹ̀ lẹ́sìn máa gbọ́ pé ìjà ti ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì so dákun sí kùránù náà ń lò yẹn àbí yẹn fi kùránù ṣẹbọ ẹ̀rí kọ́lọ́ ni pé inú àwọn aburú àwọn ṣàítánì yufarriquna bayna al-mar'i wa zawjihi ẹ̀yin wàá máa fi kọ̀ránù ẹ̀ mọ̀ wá fi ṣe é so eléyìí dájú kò rújú pé lànà ẹbọ gbáà ni lànà ẹbọ gbáà ni so àbíká ni wọ́n fẹ́ ṣe ìsọ́ra alápèjúwe wọ́n ní hírìsì hírìsì náà máa ń pè é so wọ́n wà ní hírìsì òun náà ni pé wọ́n lè ní kọ́ hàn kùrìsì yìí bóyá sínú pépà àbí sínú wàhálà tó bá wá hàn tán wọ́n lè ní kọ́kọ́ hàn kùrùsí yìí wọ́n lè ní kọ́ hàn three thirteen kọ́ hàn kìíní kan náà agbọ́ kùrùsí yìí akurani ni àmọ́ bùlẹ̀ ti rí hàn yẹn jánàbí hàn kúrọ́sọ́ ìfọlá kúrọ́sọ́ bí náà wọ́n ní kọ́ hàn sánàbí hàn wàlláhi sọ àbá ànábì ó so bánàbí ṣe máa ń fi bí ṣe máa ń fi kùrùsí yìí ṣe suratul fatiha ṣe sọ̀rọ̀ náà láti ka àwọn ní ọkàn kala san ni so àwọn wa ni pé nankali yìí pé tó bá wá ń hàn so ọ wà lọlẹ wá ewé mọ́fọwọ́ kan máa mi ẹ̀wọ̀ nǹkan ewé mọ́fọwọ́ kan máa mi ewé àjẹ́ ọ̀bàlẹ́ wọn wà ní ọ lọ ọlọ ọlọ tó bá wà lọ tán òun lọ́ọ́ máa fi ṣe gàárì rẹ̀ lẹ́yìn tó bá fẹ́ mú so ó tún wá lè wá bóyá rí odó ló ti máa mú àbí ojú ọ̀nà kan lójò ojú ọ̀nà lójò kó sí ló ti máa mú dákun sí ìlànà tànàbí náà lélẹ́yìí so ẹ̀rí pé kò yàtọ̀ sí ìlànà táwọn ẹlẹ́bọ yìí tó jẹ́ pé ìlànà tànàbí gbé kalẹ̀ gangan ó wà ṣé tiẹ̀ ló wá burúkú àti pé Kùránì yóò máa fi ṣe irú òbúrú àwọn kan báyìí ó burú gan òun náà ń pè ní imtihan aw ìyẹn imtihan al-Qur'an ìyẹn ń yẹpẹrẹ al-Qur'an ni kọ́ra ẹlòmíì ẹ wo nínú àwọn nǹkan tí mo ń sọ ìtọ́ba náà ṣe fìràkù wọ́n ṣe mọ̀híbà wàláhì wàláhì wọ́n lè ní mi orí àtàn lẹ́lọ́ lè rí sí lẹ́lọ́ lè rí Qur'an mọ́ àbí inú sálángá lẹ́lọ́ lè sọ sí àbí ojú àrò lẹ́lọ́ lè rí mọ́ ṣé iná ní ìsìn sí ara ìsìláàmù lẹ́fẹ́ pé ẹ dákun àwọn ọmọ lọ́rin tí a máa sọ pé àwọn wà náà ń kàlẹ́ kàkiri kí ni ìwà burúkú tó mọ̀ kọ́ ẹ mọ̀ kọ́ra yín ọmọ àbí káfà mi mọ̀ náà mọ̀ kọ́ yín so gẹ́bẹ̀ náà ní tó débi ti ilẹ̀ hàmù náà so gbúrò nǹkan yìí ló lágbára dákun tó lọ́nà jẹ́ ká já kó ń ká padà kó ń bẹ́ẹ̀ ọlọ́kọ́ mọ́ ṣàṣánú wa kó jẹ́ kí alẹ́ ẹ̀sìn rẹ̀ kó yé wa kó ṣe wá lọ́mọ àlìjánnà Ìlọrin ẹ̀dákun ẹ̀yí padà o ẹ̀yí padà o subhanakallahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk The Guidance Facebook page. Follow. like, and share.